gbogbo àwọn sọ̀hábà rẹ̀ gbogbo àwọn aráalé rẹ̀ gbogbo àwọn ìyàwó rẹ̀ lápapọ̀ abẹ ọlọ́run kò fi ìkẹ́yìí kò fi kárí gbogbo wọn. tafsir al-Qur'an tí a ń bá lọ nínú suratul Baqara ayọ̀ àbí tí a lónìí òun náà ní ọgọ́rùn kan àti ogún àti mẹ́jọ náà ní rabbana waj'alna muslimayni lak. أعوذ بالله من الشيطان الرجيم ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم ومن يرغب أن ملة إبراهيم إلا من سفه نفسه ولقد اصطفيناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين فوصى بها إبراهيم بنيه ويعقوب يا بني يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون حسبك òun náà ni ọ̀rọ̀ nípa nabiyullahi ibrahim aleyhisselam tí a sọ èyí tí ó wà nínú tán rẹ̀ nínú sahihul bukhari nípa pé bí ó ṣe kọ́ Mákà ẹni pé Káàbà tí ó kọ́ lẹ́yìn ìgbà tí ó kọ́ tán náà ni ó wá bẹ̀rẹ̀ sí ní bẹ Ọlọ́run ọba lẹ́yìn ìgbà tó sọ pé rabbana taqabbal minna innaka anta as-sami'ul 'alim tí ń sọ fọlọ́n pé iṣẹ́ tí ọ̀pá mi láṣẹ òun náà ni mo ti ṣe yìí o yẹn ni pé o ní kí n mọ ilé rẹ kí n kọ́ mo ti kọ́ gẹ́gẹ́ bó ṣe pa olúwa bó ṣe jẹ́ ìtẹ̀lé àṣẹ rẹ ṣe jẹ́ ìjọsìn fún ọ jẹ́ kí ìjọsìn yìí kó jẹ́ nǹkan tí ìwọ ọlọ́wọ́n bá tó gbà lọ́wọ́ mi lẹ́yìn ìgbà tó ṣe yíwọ̀n tán wọ́n tún ní rabbana waj'alna muslimayni lak wa min dhurriyyatina ummatan muslimatan lak wa arina manasikana innaka anta tawwabur rahim. ó bẹ̀rẹ̀ sí ní ṣe àdúrà pé olúwa o ij'alna muslimayni lak ṣe mi àti ọmọ mi Ismail jíkàwá méjèèjì ká jẹ́ mùsùlùmí fún ìwọ ọlọ́run ọba alimami ibn kathir wọ́n ní qala ibn jarir wọ́n ní imam ibn jarir sọ báyìí pé ya'niyani bidhalik wọ́n ní táwọn méjèèjì gbà lérò tó fi ń bẹ ọlọ́run ọba yìí nǹkan tí wọ́n ń sọ fọ́lọ́run ni pé wàjàẹ́lná mustaslimayni li amrik ṣé wá lẹni tí yóò máa jupájú ṣẹlẹ̀ fún àṣẹ tí wọ́n ọlọ́run ọba bá pa ìyẹn ni pé tọ́lọ́n bá ní ẹ ṣe báyìí kọ́ tí àwọn ọlọ́run káwọn ò lè jupájú ṣẹlẹ̀ fún ntọ́lọ́run ọba wí tọ́lọ́n bá ní ẹ má ṣe eléyìí tí ń jẹ́ àṣẹ bákan náà kọ́lọ́wọ́n bá kó ṣe àwọn lẹ́ni tí yóò lè jupa ju ṣẹlẹ̀ fún un tọ́lọ́wọ́n bá ṣèyàn báyìí n ti ń jẹ́ orí ayé àti alkiyama ọlọ́run ṣe fún yàn lẹ́ni pé tó bá ti gbọ́ pé ọlọ́run ọ̀fẹ́ kínní yìí látinú alukur'an ni àbí látinú hadith anabi sallallahu alayhi wa sallam tó ṣe pé ń tọ̀ yóò jìnnà sí nǹkan náà irú ẹni yẹn ọlọ́run ti ṣúre fún un khadi'aini li ta'atik ṣe wá ní ẹni tí yóò máa ta kété khadi'in ẹni tí ó tẹríba lè tọ aitik láti máa tẹ̀lé wọ ọlọ́run yẹn ni pé ta tọ́lọ́n bá ti ń pa wá láṣẹ ká sì máa tẹríba fún àṣẹ ọlọ́run ọba náà alimami Ibn wá ní wàlà nushrik ma'aka fi yẹn ni pé tá ní jẹ́ni tí yọ yẹlẹ́bọ níbi ìtẹ̀lé àṣẹ nìkankan nígbà míì táwọn afábá ń ṣàlàyé ẹbọ àwọn fún ní àkídà wọn ní ẹbọ ó pín sí ọ̀nà méjì ẹbọ ńláńlá ẹbọ kékeré sọbákan náà tí wọn bá tún pín ẹbọ wọn wà ní ẹbọ ńláńlá máa ń pín sí ọ̀nà mẹ́rin ọ̀nà mẹ́rin náà ni àwọn afá alákìídà náà máa ń pín ẹbọ sí. Si tó bá wò pé wọ́n ní ẹbọ kan bẹ tó ṣe pé òun náà máa ń pè ní àṣírikú ẹni ṣírikú dáàwà ṣírikú dáàwà àwọn afáàmì máa ń pè ní ṣírikú dùà ó ní kó ṣe pé èèyàn fẹ́ bẹ lọ́run ọ̀wọ́ abẹ lọ́run ọba má nǹkan mélòó yẹn ń bẹ àbí èèyàn ń bẹ ọlọ́run èèyàn sì ń bẹ nǹkan míì kún un irú eléyìí náà ń pè ní ṣíríkù dáàwà olùwọ́ba subhanahu wa ta'ala ó ṣàlàyé pé eléyìí ara àwọn ẹbọ tó wọn lọ́wọ́ ọba ọ̀fẹ́ ni ọlọ́wọ́ bá ní wa idha raqibu fil fulki da'u Allaha mukhlisina lahu d ipe àwọn kèfèrí tí wọ́n bá wà lórí ọkọ̀ ojú omi tí nǹkan kan bá ń ṣẹlẹ̀ sí wọn bóyá ọkọ̀ ojú omi ń mì tìtìtìtìtìtìtì ẹ sì rí wọn pé ọlọ́wọ́n ọba gangan náà ni wọ́n mọ̀ pé ń gbà wọn ìpè ọlọ́run ṣàánú mi ọlọ́run ṣàánú mi wọ́n pọ̀ lọ́n gangan irú ọ̀rọ̀ yìí mo rí òkodoro ọ̀rọ̀ ń níbi ìṣẹ̀mí ayé ọkùnrin kan tó ń pè ní zẹ́kizẹ́kì tí wọ́n mú ní ní Zaria ṣíà tó fẹ́ gbàjọba Nàìjíríà. Yeah ìgbà tí wọ́n mú un tẹ́ bá kọ́ wo àwọn clips rẹ̀ tí máa ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo níkan lọ́dọ̀ tó ṣe pé Hussein ni wọ́n ń pè Hussein ya Hussein ya Hussein wọ́n ń dá kàṣídà Hussein ni wọ́n ń pè wọn ò pé la ilaha illallahu mọ́ wọ́n á tún ní clips rẹ̀ kan tó pé ìgbà tí ó di pé wàhálà ń ṣẹlẹ̀ láàrin wọn àti sọ́jà àwọn sọ́jà tí wọ́n ń ta ìbọn mọ́lẹ̀ rẹ̀ àwọn kan wá ń pè láti Iran wọ́n sọ fún pé n tó sọ fáwọn it means your life is in danger ó ní naam yes yes yes ó lé Allah can deliver me mo ní wọn kọ báyìí ibi ìlú rí Allah pé ìgbà tó di pé ìbọn tán rògbọn sínú ilé rẹ wọn pe Allah ipò náà nìkan oṣù lóla ó sì sọ pé Hussein nígbà wọn sòwúrò kéèyàn máa pe ẹlòmíín lẹ́yìn Ọlọ́run nígbà tí ìṣòro bá bá wọn olúwa ní ẹbọ lánlá lélẹyìí wa idha rakibu fil fulki da'u Allaha mukhlisin tọ́ba rí pé wàhálà ń ṣẹlẹ̀ wọn àpọ̀lọ́ nìkan oṣù olúwa ní falamma najahum àmọ́ tọ́ba ti di pé wọ́n ń là nínú wàhálà ilal barri tí wọ́n dé rí ọ̀dàn tọ́ni pé àwọn délé ọ̀dọ̀ tán ìsá idha hum yushrikun wọn kà bẹ̀rẹ̀ ẹbọ ni gbàwọn àti àwọn òòsà àwọn ń bẹ nígbà wọn eléyìí ẹ̀yà kan nínú ẹ̀yà ẹ̀bọ̀ wọn náà pè ní ṣíríkù àdáẹ̀wà anabi ibrahim ọbẹ̀ ọlọ́run ọba pé olúwa o má jẹ́ ká ṣẹbọ pẹ̀lú rẹ rárá alimami ibn wa ni wala nushrik ma'aka fi ipe níbi ẹ̀yà ẹ̀bọ títún bẹ láyé òun náà ni ṣíríkù àtọ́à ṣíríkù tọ́à òun ni pé ẹbọ téèyàn máa ń ṣe látara ìtẹ̀léèyàn ìtẹ̀léèyàn ẹbọ ni máa ń tibẹ̀ wáyé ṣíríkù tọ́à yìí olùwọ́ba ó ṣàlàyé rẹ̀ fún wa nínú ayal Qur'an ó ní ittakhadhu ahbarahum wa ruhbanahum arbaban min dunillah وما أمروا إلا ليعبدوا إلها واحدا لا إله إلا هو سبحانه عما يشركون قل وأني أو يهودي أو نصري أو أفا أخبارهم أحبارهم ورهبانهم أو أفا أو توانجي أنما لاني اتخذوا هم أربابا نصر دولون min dunillah wọn ò sí lọ́hùn mọ́ o wọn ò sí lọ́hùn mọ́ àwọn àfa àwọn tó ń jẹ́ olùmọ̀ láàrin wọn àwọn ni wọ́n sọ̀dọ̀ lọ́hùn o njọ́ tí anabi sallallahu alayhi wa sallam ti ń ka ayà yìí fún adish adish ibn hatim òun sì ti tàná sọ̀rọ̀ fil òun ṣẹ̀sìn náà sọ̀rọ̀ rí òun wá sọ pé ah mana abuduhum bí a ah, ah, kì í sìn wọn o torí táyà ń sọ ni pé àwọn Yahudi ń sin àfà àwọn Nasara wọ́n ń sin àfà wọ́n sọ àfà dòòsà ẹ rí i pé lára àwọn àdúrà mi tá nàbí Ibrahim ṣe ó ní wa jinibuni wa baniya an na'budal asnam ọlọ́mọdé aṣọ́ọ̀sà ara àwọn ọ̀nàmọ̀jẹ̀ á sin òòsà nígbà míì àwọn àfa máa ń dún ní dúró sà nígbà míì tó pé àfa ẹ sì rí pé àfa ni àmọ́ ni kódà láàrin àwọn tá a tún gbìyànjú náà a gbọ́dọ̀ sọ àwọn àáfàá di òòṣà láàrin wa à ń sọ wọ́n di òòṣà pẹ̀lẹ́pẹ̀lẹ́ tá a mà pẹ̀lú lábẹ́ kínni lábẹ́ pé ntí lágbájá wí wàláhì ntí lágbájá wí wọn bá takò ẹ̀rí ntí lágbájá wí náà láàmà sọ káàkiri afa lágbájá sọ sehu lágbájá sọ professor lágbájá sọ doctor lágbájá sọ. So ustaz lágbájá sọ òun láàmú fi takò ẹ̀rí tó clear wàláhì azim eléyìí ò burú njọ́ta nàbí ń sọ bẹ́ẹ̀ fún àdéyìí àdéyìí nílá àwọn èsì wọn o àìsàn àwọn afáwa nasara ní mi tẹ́lẹ̀ tẹ́lẹ̀ anabi ni ẹ ntẹ́mi sọ fún ọ̀tọ́ ìtumọ̀ tí ń jẹ́ ṣíríkù tí ń sọ fún ọ ni pé ṣíríkù tọ́ọ̀à ṣíríkù tọ́ọ̀à òun náà ni ẹbọ tí ẹ ń ṣe látara pé ẹ ń tẹ̀lé àwọn èèyàn anábìrin jẹ ṣàlàyé fún ọ alaysu idha harrama ma ahallahu Allahu tuharrimuna níbi riwaya mi ó ní afatuharrimuna ma ahallahu ẹ eh, afatuharrimun afayuharrimuna ma ahallahu Allahu fatuharrimunahu ó ní ṣe bí ní ẹ̀tọ́ ni táwọn àfáà tó máa ń sọ fún yín pé kò dáa ẹ má ṣe ẹ̀yin náà máa ń ẹ máa ń sọdẹwọ abẹ ìsọdẹwọ a àdìyí ní bala àmọ́nsẹ́bẹ́ ló tọ́ anabi tún ní afa tuhilun afa yuhilun ma ahrama allahu fatuhiluna qala adish bala ya rasulallah anabi ní ṣe tọ́lọ́mbá ní yìí èèwọ̀ ni ẹ má ṣe é ṣe báwọn àfáàyín máa ń sọ pé ẹ ṣe ẹ̀yin náà máa ń ṣe abẹ́ ṣe àdéhùn ní méjèèjì làwọn máa ń ṣe anábì ni watilka ibadatukum iyyahum ní ti ń jẹ́ pé ń sìn wọ́n ti ń sọnù ní ti ń jẹ́ pé ń sìn wọ́n bí tí mo ti wá lọ Ibnu Kathir wàláhì ó ṣe dédé kéwu ni wàláhì làwọn ọ̀rọ̀ tí ń sọ yìí ṣe dédé kéwu ni ó ní wàlá nushrik ma'aka fi ta'ati ahadan siwak a ní mú ẹlòmíì kún ọ níbi ìtẹ̀lé àṣẹ rẹ̀ àfiwọ́ ọlọ́run nìkan ẹni pé ṣírí kò tọ́ à ẹ jẹ́ ká jìnnà sí i kárí ẹ̀rí kó hàn gbègede báyìí kárí ẹ̀rí kó ṣó ragadi báyìí wàláhì sọ pé àfi àfa kan gbogbo àfa atẹni tó ti lọ atẹni tí ń bẹ láyé nínú wọn kọ́dà sheikh islam tèmíya sheikh nìkọ́yìm gbogbo wọn yẹn yẹn gbogbo ẹni tí bá ń jẹ́ àfẹ́ ìsìn kò sí ẹni tó ṣe pé tí ó máa sọ fún yín pé ẹ máa tẹ̀lé mi àbí tí bá mú wá fún yín ẹ máa gbọ́ ẹ sì gbọ́dọ̀ yẹ̀ wò ẹ jẹ́ kí n dá a padà ọ̀rọ̀ tẹ̀sùbà kíyàn máa jáde kọ́ máa sọ pé ẹ máa fa tẹ̀sùbà kíyàn lè fà á lẹ́ni tí ń jẹ́ onísùnà kó lèyàn lè fa tẹ̀sùbà káwọn ní kí ló dé kó ní sheikh islam tèmíya wọn àjáza rẹ̀ alẹ́ sheikh islam tèmíya dalil kí ni dalil ti sheikh gẹ gbára lé lérí tán ní kama fatasuba tẹ bá lọ lé kama jumu fatawa hàn sheikh islam tẹmíya gbé wọn gbára lé hadithun da'if hadithun da'if idha saqata dalil ẹni saqata al-madlul tí dalil bá ti wó ntẹ́ fi ń sẹ́ni gan yóò wó ni tọ sheikh gbé wa hadisi wa ikú anabi sallallahu alayhi wa sallam ọwọ́ ni màá ń lò ni màá fi ń ṣe ní ma fi ń ṣe àsìkárò rẹ̀ anabi tó pàṣẹ pé ọwọ́ ni ẹ máa lò sheikh wa ni àmọ́ kò sí láìfí yẹn ni pé sheikh salam tèmíya kò sí láìfí níbi kẹ́ ẹ lo nǹkan òǹkà torí pé àdìsí juwèríyà àdìsí àdìsún da'if da'if la yuhtaju bihi tọ̀ tó bá rí báwọn káfílẹ̀ ní dhon husnu dhon bihim ipe wọn ò jẹ́ mọ̀ pé àdìsí dọ̀ífù ni kí wọ́n sì fi ṣe dẹ̀lélì wọn ò jẹ́ mọ̀ pé àdìsí dọ̀ífù ni atanafa anihum almalam àlema bú wọn amáwọn táwa dé lẹ́yìn abadan lánàá tí ohun tọ́ya ni tọ́ àtẹlẹ àmà kàmú àtẹlẹ wọn ní tẹ̀lé àfọ́jú tẹ̀lé àfọ́jú abadan kò rí báwọn kẹ́nìkan náà wà mọ́ wá pàṣípàtì wá gán kílódé kọ́ wá ní tí wọ́n náà pàṣípàtì lérí náà sheikh baz àwọn náà lọ́bẹ̀ náà sheikh othemin àwọn náà lọ́bẹ̀ náà kí ni dalilu wọn ẹ̀rí ẹ̀yọkan yìí náà ni kí ló ní tẹ̀wá lọ léwọ́ ẹ̀rí anabi sallallahu alayhi wa sallam káàtó wọn léwọ́ ẹ̀rí àwọn sọ̀hábà ẹ ti ká lọ ka silsila sheikh albani rahimahullah sheikh sila hadith sọ̀hí eh, àwọn wọ́n kó àwọn ẹ̀rí wa bámú lọ́dọ̀ àwọn sọ̀hábà tó kó rí àwọn èèyàn tí wọ́n lu náwà kóró làbídùn tí wọ́n ń lu tí wọ́n ń kí òwú bọ̀ abdullahi ibn mas'ud gba lọ́wọ́ jádànù ní kílẹ̀ ń bá kì yà á ọwọ́ yín dà sheikh wa sọ̀rọ̀ kan sheikh Al-Albani rahimahullah wọ́n tó bí lè kú pé tẹ̀sùbà yìí qada ala sunnati al-yadiyya aw ala addi al-asabi ó ti pa ìkáwọ́ rẹ́ ó ti parẹ́ yan ó yẹ kéèyàn mọ̀ pé nǹkan burúkú ni tẹ̀sùbà yìí kẹ́nìkan wá jáde kọ́ ọmọ ní òun ti fatuwa pé ẹ máa ń lo tẹ̀sùbà torí pé kíni àfa sọ bẹ́ẹ̀ káyì min aina hadha al-manhaj ma'du'u ad-dalil dẹ̀lí tó lè clear tí wọ́n fi mọ̀ pé ah eléyìí ẹ̀ lè méjèèjì tí méjèèjì bá wà lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam tánàbí bá sọ pé eléyìí dáa jù ah eléyìí ò léyìí ọ̀dà tẹ́lẹ̀ yìí n ti ń jẹ́ pé ẹ̀hẹ́n òun mú dẹ̀lí lè wá nù àmọ́ gbogbo ìtìláàfù láàmú wa gbà wọlé abadan ṣé bára rẹ̀ náà lẹ́nìkan sọ pé ipe ẹ̀ anabi yọ zakatul fitiri níjọ́ ọdún lóòótọ́ ó sì pàṣẹ bí ká yọ ọdún lóòótọ́ àmọ́ àwọn ànàfíà la yẹ yọ níbẹ̀rẹ̀ ọdún ànàfíà máa Ah ah, so n ti wá ń dààmú àwọn wá ń dààmú àwọn súnà náà làbúdà nìyẹnì nàṣẹ́kìs kàtàjì kàtàjì kọ́lá ẹ̀rí ẹlòmí ẹ̀rí ẹlòmí ọmọ gbóná tó wá pé náà èmi ọkọ̀ sínú ọkọ̀ pẹ̀lú ńsí lágbájá sọ wà ní ah ń takò àwọn lágbájá ń ta ṣé ẹ̀rí ni ẹ̀rí èmi sẹ́mi wá ni mo ní ẹ̀rí tẹ́mi gbára lé ni wọ́n fẹ́ convince mi àwọn èlò kó ẹ̀rí titi ẹ̀ náà wá kí ẹ sẹ́ pé tálàfà tálàfà wọ́n sọ báyìí wọ́n sọ báyìí wọ́n sọ wàláhì tẹ́mi sí mọ̀mọ́ náà sálàfù nù tẹ́ni tó bá mọ̀ mí kó wá sọ mi fún mi o kó wá sọ mi fún mi so ibi lápẹjú ẹni sẹ́ wọ ọ̀rọ̀ ṣòkòtò wíwọ̀ á tó bá fẹ́ sọ pé wọ ṣòkòtò rẹ bó láṣẹ wọ́ ah, kẹ́ni kẹ́nìkan wá ní àkẹ́ni náà nà àwọn oní àwùjọ wíwọ̀ ṣòkòtò ó lè wọ̀ kó wà ní òkè kókó ẹsẹ̀ ó lè wọ̀ kó wà ní nísìkò sáà tó bá ní kílódé méjèèjì náà ni ẹ̀rí wà fún tọ́lá láfi alátọ́dọ̀ anábì sallallahu alaihi wasallam àmọ́ pé kí ẹ̀rí kan dọ̀ àbí kò tiẹ̀ sẹ́rì fún rárá wọ́n á gbé àdìsí kalẹ̀ wọ́n á gbó àwọn ọ̀rọ̀ àwọn àfa wa wọ́n fi ń gbá àdìsí àná sallallahu alaihi lójú ọ̀rọ̀ yẹn le o ọ̀rọ̀ yẹn le ẹni tó náà bá ń tẹ̀lé irú ọ̀rọ̀ wàláhì ń bọ́ sínú ṣírìkù tọ́à torí tọ́lọ́hún ò mẹ́rin wá tí tọ́lọ́hún ò fún wa ní àlàyé nípa rẹ̀ tí ò rẹ́ wa tí ò fi sẹ́rí fún lẹ́làwọ́n kan ẹ̀rí fún ẹni tó náà lè ń yọ jákà níbẹ̀rẹ̀ ọdún tó wá ní kílò níbẹ̀rẹ̀ àwẹ̀ wá ní kílò tó wá ní àwọn ànàfíà wíbẹ̀ ìmáàmù àná ìmáàmù Abu Hanifa yóò jáde sí ọ yóò ní pé idha sahha al-hadithu fa huwa madhhabi yóò ní èmi ti sọ kalẹ̀ o pété àdìsí bá ti lálàáfíà òun ni ẹ lò ó bí pé àṣekè ni a gba ọ̀rọ̀ àwọn ànàfíà dànù tẹ́lẹ̀ kan máa sọ fún wa ní sí pé ẹni máa bá tẹ̀síwá máa ní kí dé ká ní Sheikh Taymiya wọn àjásá rẹ̀ ká ní kílẹ̀ rí tán gbára lé tọ́ba ní àdéṣùn da'if àwọn àṣekè ni la yuhtaju bihi àwọn dànù pé ẹ mọ bídíà ọ̀yàn ẹ̀ tẹ̀síbò sí nínú nínú tá a máa ń lò bẹ́ẹ̀ náà lọ́rọ́ hàn tú kí ọmọ ní kí ọmọ mú hàn tú lẹ́nu àfọ́ akọni ohun àfọ́nsún náà wọ́n ní ọmọ mú hàn tú kí lè rí hàn tú sanabi sọlọ́ọ̀ sálàmù hàn ni sáwọn sọ̀rọ̀ bá hàn ni kọ́mẹ́rì tó rìnlẹ̀ wá wọn àní sheikh islam tèmíyà ni kò sí aburú tó ṣe ń bẹ̀ ah, ah. sheikh islam tèmíyà ṣé ẹ̀ lè ní ọdún ọdún pẹ̀lú wọn ni wípé bóyá wọn ò rí kíní yìí ni Ah. so gbogbo àwọn nǹkan yẹn wàláì làzí mọ́nàjì yẹn yóò kàn mọ́ wọn pé irú àdánwò irú àdánwò mọ́nàjì wò lélẹ́yìí irú àdánwò ìsẹ́kọ̀ọ́nsẹ̀ súnà wò lélẹ́yìí tó pẹ́ padà máa wò gan pé ah sọ yín ah ó dà pé òkè tẹ́ bá lọ tẹ́ bá lọ tẹ́ bá lọ náà padà lè fi rí gbára yín pẹ̀lú àwọn bídíà náà ní ní tánṣẹ́ náà kàrà máa ṣe wàláì tó akó dẹ́ lé ló bá wà ah kílódé tí yóò lè hàn ní kílódé tí àmọ́ gbogbo àná là ń sọ pé alẹ́ ilmu qala Allahu sheikh islam eh, eh, ibn qayyim ló sọ o qala rasuluhu qala sahabatu hum humul ulul irfan àwọn àfáànù sọ̀hábà àmọ́ pé àkọwárí ulama tó a máa fi jẹun ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ anábì ọ̀rọ̀ àwọn sọ àwọn sọ̀hábà máa fi jẹun lójú ẹ àmọ́ ní eh, ké ìmọ̀ ìmọ̀ ìmọ̀ ìmọ̀ à irọ́ o ìmọ̀ kọ́ni yóò al-ilmu qala Allah qala rasuluhu qala sọ̀hábà gbogbo yòókù wàsíwáṣu ṣayatin wàmọ́síwá wọn wàsíwáṣu ṣayatin pé tó bá ti di ké ọlọ́run gbé ànábi tẹ̀ bá ti rí ìhun sọmọ́ lóyún tó kú sọ lókù dẹ́kun máa sọ ìṣúwọ́ kan máa ti bẹ̀ wọlé ni onípe ṣíríkù tọ́ à wàláyé ń kíyèsí láwùjọ wa yìí o à ń kíyèsí o sọjá jìnnà sí o ẹnìkan tó lé ní kó òun ni ọlọ́run fi ẹ̀sìn rán kò sí o ẹ̀rí ẹ̀rí láfi máa mọ̀ pé tọ̀ nítorí sọ rèé bó ṣe rí nìyí eléyìí ó mú báyìí ìtí ò bá ti lẹ́rìí nínú kò sí ní fi ń yàtọ̀ sóní bídẹ́ àdélélẹ̀ náà ni àwọn bídẹ́ àyàtàmídún náà àkàwíl wal àrà kò sómi díẹ̀ tí ò ní rí sọ pé ní tí ì sọ rè fáfà abákan lọ́sọ̀ kìnnìkan kìnnìkan kò ẹ̀rì tó mú ẹ̀rí wá bákan lọ́dọ̀ àtọ́ ẹ̀pẹ́ lọ́dọ̀ àwọn afáàní afáàlà gbẹ́yà sọ́wọ́ alfaa'il ashabuhu ashabu rasulillah sallam misla hada intaha nta fi jawọn nánu àmọ́ pé àhìn tẹ́bọ́n náà ti dakọ̀ pàfà kan sọ náà nìkan so ṣírkù tọ́ha nítorí lágbára jù ní ẹlẹ́kẹta wọn náà ní ṣírkù níyà ṣírkù níyà wọn náà ní àní ẹ̀ẹ́nì ẹ̀bọ tó pé ní ọkàn ní máa ń wà irú ẹ̀ náà ní wọn náà ní ẹ̀bọ àníyàn man kana yuridu al-hayata ad-dunya wa zinataha nuwaffi ilayhim a'malahum oní ẹni tó pé ń ṣe ẹ̀sìn àmọ́ àníyàn rẹ̀ ni pé ayé ni fi ń wá kì ayé náà ni fi ń wá kì so ń ṣe ìbára lóòótọ́ àmọ́ ayé ni fi ń wá kì eléyìí náà ó le nínú àwọn ọ̀nà ẹ̀bọ kó má pé yọ padà lè bára rẹ̀ ulaika alladhina laysa lahum fil akhirati illa an-nar ẹ̀ eh, a'udhu billah olúwa ní gbogbo àwọn tí wọ́n ń ṣe báyìí kò ní sìnkà kan tí ó kàn gùn sí wọn jù náà lọ ń ṣe súnà nítorí kó lè bá wọn fàmìyàn sí ẹ̀yẹ ń ṣe súnà nítorí àtakò ń ṣe súnà nítorí kọ́fẹ́ máa bú àwọn èèyàn ń ṣe súnà nítorí gírímọ́nkáyì wàláhì tí wọn bá lọ lé tí tó pé àníyàn àbí ń ṣe súnà nítorí pé ń rówó mbẹ àwọn èèyàn máa ń rówó mbẹ ní ìsìn òjì kémi náà máa lọ sókòtò yìí sókè tòmí náà wà lọ sókè tòmí náà máa rówó gbà láti ṣe ibìkan ní kò gbogbo tó bá ti ń gbà sórí eléyìí wàláhì tí wọn bá kú ṣe rí ẹ bẹ́ẹ̀ lẹ́yìn sẹ́dá wú straight ni torí pé kíni òní gbogbo sẹ́ẹ̀lẹ́ tó ń wá àrùn tọ̀ ayé náà ni ayé náà lọ́ba lọ èèyàn wọ náà ni sọlọ́n kó sànù wa wà habita ma sana'u fiha wa batilu ma kanu ya'malun lónìí gbogbo ń tán ṣe ní ó bàjẹ́ gbogbo ń tán ṣe sẹ́tìyàn bá ṣe ń lé ayé téèyàn ò sí ń torí tọ́ lọ́wọ́ ba náà lànàbí Ismail ànàbí Ibrahim ní bẹ́ẹ̀ lọ́rùn yìí pé rabbana waj'alna muslimayni lak ó wà ní rabbana wajnibna an na'budal asnam ọlọ́run má jẹ́ ká bá wọn sin òòṣà láyé so òòṣà afá so ẹja jìnnà sí ìsọ afá dòòṣà ẹja jìnnà sí ìsọ àwọn èèyàn di òòṣà ẹni pé mo dídì sọ lérí àwọn ataláǹsẹ súnà náà ni káfílẹ̀ wà ala hadar ala hadar èmi máa ń sọ abadan ilé ṣe ti ń ṣe tí mo torí ẹ̀ kú omi kan wípé nítorí àwọn adánwò níbi di súnà láyéláyé ìníṣe ìyìn ṣe pé à ń tẹ̀lé yẹn gọ́gọ́gọ́gọ́ mo fi kó ń di sufi mo fi ṣe bá sùnmọ́ ni kò rí yìn lé mọ́ tẹ̀lé àyàn làákà yìí tó a pé bá tẹ̀lé làákà yìí ni wọ́n kì mí mọ́lẹ̀ pé wá à káì káì káì káì káì à wàhálà kíní yọ̀ à má lọ báyìí má ṣe báyìí àjíkájọ má dáàbò bo kíní yìí àjọ ń dáàbò bo kíní yìí náà ni má ṣe báyìí ni à níbo ìtú kiriki náà ni à pèsè mi àìmọ́tò ẹ dákun lónìí yìí ni wàá ní wàá ń ṣe súnà ẹnìkan mọ̀ wá sọ fún mi kí n máa gbà kankan láláì lẹ́rìí ah kí n máa ní ẹ kí tọ̀ bàtàwọn alábẹ́yà ti sọ̀hún ẹ kí ah wàláyé àti ọlọ́wọ́n jẹ yóò jẹ mí ní palaba ìyá níwájú rẹ̀ kí alábòsí ni ọ́ alábòsí ń tọ́ gbà lọ́dọ̀ àwọn èyí tó kú ń bẹ́ẹ̀ lọ́mọ wa sẹ́nu súnà nàbí sallallahu alaihi wasallam wàláyé azim àbòsí àbòsí ni ó jẹ ba àbòsí ni ó ní pé ṣíríkù tọ́ a wallahi ẹja jìnnà sí i tó bá yí pé ntẹ ẹ rí ẹ̀rí báyìí wọ́n sì máa fún yín lẹ́rìí tó bá ní àbí lágbáyà sọ̀rọ̀ bá ní kí wàá lẹ́rìí wọn ni ah wọn náà ti di ara wọn tí wọn bèrè ẹ̀rí la ilaha illallah nínú súnà bá nínú súnà wọn àni èmi ní mo dáfà lágbáyà sọ àní kílẹ̀ rí wọn wọn ni ah ah wọ́n bèrè ẹ̀rí àfà lágbájá wọ́n bèrè ẹ̀rí dókítà lágbájá wọ́n bèrè ẹ̀rí ustaz lágbájá ń béèrè ẹ̀rí professor lágbájá ìṣe ní béèrè ẹ̀rí táwọn ọlọ́run fi rẹ́sì àwọn ọlọ́run fẹ́ rí ẹ̀sẹ̀ ẹ̀sìn rántí mi ni akọ ọlọ́run fẹ́ sìn rántí mi ìbéèrè ẹ̀rí kí má fi lè nù náà mo fi kú nínú àánú mo fi bọ́ sínú inú tó jẹ́ súnà náà sọ̀tọ̀ sáré tó wá tó mọ practice àánú nínú nínú mọ́lẹ̀ ah so èyàn ń sùn nínú mọ́lẹ̀ o ẹni tí bá ń sùn nínú mọ́lẹ̀ o burú fún tọ̀hún ẹni tí bá ń gba nǹkan dogmatically ti ń gba ọ̀rọ̀ láìlẹ́rìí nínú súnà náà sọ̀tọ̀ sálàm ó ń tọ̀hún sùn nínú mọ́lẹ̀ ọlọ́run náà ọlọ́run kọ́ làwọn mẹ́ ẹlẹ́kẹ̀rin òun náà ni ṣíríkù mahabba ṣíríkù almahabba ìfẹ́ ẹbọ máa ń tẹ àti bẹ̀ wá tó pé ntẹ́ni yẹn bá fẹ́ kódà bó bá takun tọ́lọ́run bá fẹ́ torí pọ́ ń fẹ́ràn rẹ̀ ó sì máa ṣe pé a màá ah, ti ní tóun fẹ́ náà nu alọ́lọ́wọ̀n fẹ́ ah, tọ́ bàtàwọn bàbá ti ní táwọn fẹ́ náà nu bàtàwọn afá ti láwọn táwọn fẹ́ náà nu bàtí ìyá ti ní táwọn fẹ́ náà nu so ó wá fẹ́ràn àwọn ẹni yẹn ó fẹ́ràn wọn ju ọlọ́wọ̀n ba lọ ìyẹn ti sọ ẹnìyẹn di igbákejì ọlọ́run wa minan nasi man yattakhidhu min dunillahi andadan yuhibbunahum ka hubbillah olúwa ní àwọn ọmọ ẹ̀dá mẹ́niyàn mi ọ̀nà táwọn ń gbà ṣẹbọ wọn ò ní fura mà níbi ìfẹ́ ni wọ́n ti wọ́n kàn fẹ́ràn nìkan wọ́n fẹ́ràn nìkan yuhibbunahum ka hubbillah wọ́n wá fẹ́ràn rẹ̀ bí ẹ̀ ń lọ́hùn ni bí ẹ̀ lọ́hùn lẹ́nìyẹn kí ọmọ ní kò sí tẹnìkan ọmọ pé kò sí lágbájá ọmọ nítorí kí ni àá wa ma utitum minal ilmi illa qalila àá tó gbọ́dọ̀ eléyìí náà lèyàn gbọ́dọ̀ lákìyèsí eléyìí ti ń dájú ẹ̀kọ́ ayé àwa táwọn sí súnà Nabi sallallahu alaihi ni ó táwọn gbìyànjú láti fẹ́ sí súnà náà ní ń dájú ẹ̀kọ́ kálọ̀ lè sọ iṣẹ́ wa wàláhì ẹ ní sẹ ẹbọ pàró ẹbọ òǹdè ẹbọ àsokọ́lé gbogbo ànílédìí ẹ̀ ànídédiẹ o ó dẹ̀ bọ àdúrà ànídédiẹ a máa ń débi ẹbọ tọ́wà o a sì ń débi ẹbọ mahabba ṣírkù mahabba wa ṣírkù tọ́wà naqaw fihima à ń bọ́ síbẹ̀ o tí wọ́n bá fẹ́ràn yẹn fẹ́ràn rẹ̀ torí tọ́lọ́n torí ìfẹ́ ọlọ́run pé ń sin lọ́run ń tẹ̀lé àṣẹ ọlọ́run ń lu ẹ̀rí látọ̀dọ̀ ọlọ́run àtọ̀dọ̀ anabi sallallahu alaihi wasallam mẹ́ni àjẹrẹ̀ dáa tọ́ba kórira yẹn kórira rẹ̀ nítorí tó bá ti kó ń di aburú tí ò ṣe nu mọ́ndájì burúkú mọ́ yóò rọrùn fún ọ láti tètè dá ìfẹ́ yẹn padà wọ́n ti pé nítorí tó ọlọ́run náà ló fi fẹ́ràn rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn ká dúró pé kò sí tọ́kàn mi nígbà kankan ẹ wọ́n sọ wọn ò rí sọ gbogbo náà sọ sọ náà nu nígbà à yẹni nínú sunna nabi sallallahu alayhi wa sallam nínú sunna nabi ah sọlọ́n kò ṣàánú wa o bí tí mo ti lọ òun ni pé anabi ibrahim alayhi salam ó ń bẹ ọlọ́run ọba pẹ̀lú àwọn àdúrà oríṣiríṣi ó ní ọlọ́run o ij'alna muslimayni lak ṣé wá èmi àtọ́mọ mi yìí lẹ́nu tí ó ju pàjù ṣẹlẹ̀ fún ọlọ́run ọba wa min dhurriyyatina àrọ́mọdọ́mọ wa náà má jẹ́ ká di ẹni tí yóò máa ṣẹbọ pẹ̀lú ìyọ ọlọ́run ọba wala nushrika ma'aka fi ta'ati ahadan wala fil ibadati ghayrik àti ẹbọ ìbádà àníṣe ẹbọ tọ́à àníṣe bákan náà yẹni ìgbà tí wọ́n ń ṣàlàyé wa min dhurriyyatina ummatan muslimatan lak sọ alimam ibn kathir wọ́n ní ọ̀nà tafsir tó wá fún un látọ̀dọ̀ yẹni mutẹ́ ó ní àbí mutẹ́ ó ní kánà muslimain ó láwọn méjèèjì wọ́n ti jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣe pé mùsùlùmí ni wọ́n wọ́n tún wá ń bẹ lọ́run pé kó sí àwọn ní mùsùlùmí lẹ́ni tí ó ju ọjọ́ ṣẹlẹ̀ fún ọlọ́run walakinnahuma sa'alau athabata níta ń bẹ lọ́run ni pé ọlọ́run o jẹ́ ká ṣe owó rinlẹ̀ lérí ìsìláàmù táwọn ń ṣe ìjẹ́ mùsùlùmí yìí ìtumọ̀ tí àyà yẹn ń túnu kì ṣe pé wọn ò tí ì jẹ́ mùsùlùmí torí ẹlòmíì àwọn ìsìnbá ti burúkú ní ọmọ yọ wọ́n ní rabbana waj'alna muslimin lak onítọ̀ á jẹ́ pé sẹ́rí wọn ò tí ì di mùsùlùmí wọ́n ṣẹ̀ ń bi ọlọ́run kó sàwọn ní mùsùlùmí àwọn afáàná ti wá dé wájú kalẹ̀ pé nù kìí ṣe dáńsán ni o ipe ntọ́ ń bi ọlọ́run ni pé athabat kí ọlọ́run náà ní tí yẹn bá wà lóńtọ́ eh, ọlọ́run ẹ ọlọ́run ṣe àṣewá ní mùsùlùmí o kó àìsíjẹ́ mùsùlùmí wọn bí wa sínú Islam ìtumọ̀ rẹ̀ ni pé ọlọ́run o jẹ́ kẹ́ṣẹ̀ wa jẹ́ kórin lẹ̀ Ikrima radiyallahu rahimahullah òun ni pé qala Allahu qad fa'altu gbàtọ́ ni waj'a rabbana waj'alna muslimayni lak ọlọ́run sì dáhùn lóhùn ipe qad fa'altu mo ti ṣe bẹ́ẹ̀ irú àwọn ọ̀rọ̀ yìí àti mọ̀ pé kì í sọ̀rọ̀ tí kéèmọ̀ lè sọ fúnra rẹ̀ ọ̀rọ̀ tí ó gbọ́ látọ̀dọ̀ Abdullahi ibn Abbas afa rẹ̀ ni Abdullahi ibn Abbas náà lè sọ torí kò gbọ́n tọ́lọ́run wí ntí ó gbọ́ látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam ni yẹn ni kébùsẹ̀ bí àwọn anabi Ibrahim àti Ismail bá ṣe ń bẹ lọ́hùn ikọ́ ọlọ́run ṣe wá ní mùsùlùmí ọlọ́run kọ́ ní fa'altu mo ti ṣe bẹ́ẹ̀ bàtà tó ní wa min dhurriyyatina ummatan muslimatan lak ọlọ́run inú àwọn àrọ́mọdọ́mọ wa náà jẹ́ kí àwọn mùsùlùmí àwọn ọmọ tí wọ́n jẹ́ olùjúpájú ṣẹlẹ̀ fún wọn ọlọ́run iná ni à ń fẹ́ ọlọ́run sọ pé qad fa'altu mo tún ṣe bẹ́ẹ̀ fún wọn náà ìyẹn nípa àwọn àwọn náà òun náà ni pé èèyàn máa ṣe fórí ara rẹ̀ yóò ṣe máa ṣe fún àrọ́mọdọ́mọ rẹ̀ kódà tó bá ti níyàwó tọ́lọ́wọ́ wọ́n sà fún mi ní mọ̀lẹ́bí rẹ̀ rabbana ablana min azwajina wa dhurriyyatina qurrata a'yunin waj'alna lil muttaqina imama kí wọn ní sọ ti fẹ́yàwó ni ah ìwọ̀n túmọ̀ sí kékeré ọmọ sọ kalẹ̀ so àwọn ọmọ tí ò tí ì dé nílà anabi ismail ibrahim ní nbẹ́lọ́n kalẹ̀ yìí tọ́lọ́n mọ̀jẹ̀ bí àwọn ọmọ pòkì mọ́jẹ̀ ń bí àwọn ọmọkọ́mọ mọ́jẹ̀ ń bí ọmọ búlọ́mọ gbogbo ènìyàn máa ń tọrọ kalẹ̀ sẹ́dẹ̀ẹ́ àwùsùbẹ́ òun ni pé wa min dhurriyyatina ummatan muslimatan ó ní ya'niyani al-arab wọ́n ní àwọn alárúbáwá ni náà ni wọ́n ń sọ àmọ́ alimami ibn kathir ó ní ọ̀rọ̀ yẹn kì í ṣe pé àwọn alárúbáwá ni wọ́n sọ pé gbogbo ntí ọba ọkàn jẹ ọ̀rọ̀ yẹn kàn jẹ́ xaasọ̀ fáwọn alárúbáwá ni ìyẹn ni pé gbogbo ọmọ tí ó bá jáde nínú àrọ́mọdọ́mọ wọn torí pé kíni nínú àrọ́mọdọ́mọ wọn náà ni banu Israel àrọ́mọdọ́mọ anabi Ibrahim àwọn banu Israel náà wà ń bẹ wọn wà ń bẹ so ìgbà tó wá sọ̀rọ̀ tó sàdúrà yìí tán wọn ni wà á rìnà manasikana ẹ eh, olúwa o kọ́ wa bá a ṣe máa sìn ọ́ á rìnà manasikana akhriji alana wa allimnaha bí imam ibn kasir ṣe bí nù akhriji alana wa allimnaha kọ́ wa pé bó la ṣe máa ṣe ìbádà yìí jẹ́ ká mọ̀ ọ́n ṣàlàyé rẹ̀ fún wa yékéyéké ọ̀nà tá a bá máa gbà ṣe sọ bí láti mọ̀ ipe ẹni tó bá lóun fẹ́ sẹ́sìn ẹ wò látàyà náà Ibrahim nù ọ wọ́n ní kọ́lọ́n kófin àwọn ẹnì kéèké ronú kó kàn ronú pé kínní iná ẹ̀sìn ní ó sì máa bá lọ àfi kó pé ọwọ́ alátọ́dọ̀ ọlọ́run ọwọ́ alátọ́dọ̀ anabi sallallahu alayhi sallam fún àlehùnmá yìí náà ni gbogbo tí yọba ṣe nú ẹ̀sìn àfi kéèyàn lọ lè pé sànẹ́bì ni ó ṣe sànẹ́bì ni ó ṣe nǹkan yẹn kéré ni nǹkan yẹn tóbi ni lẹ́yìn náà kí wá ṣe pé ẹ̀rí tí ò gbádùn náà lè yàn gbára lé ẹ̀rí tó lálàáfíà náà ni sheikh al-Albani rahimahullah ló fi sọ pé nta sunna wa yìí làbúdà mina tasfiya wa tarbiya at-tasfiya wa tarbiya sẹ́ẹ̀rí mọ́ni àjìyẹ gangan ọ́ dàrú mọ́ pọ̀lọpọ̀lọwọ́ o at-tarbiya wa tasfiya àwọn èèyàn mọ̀ pé àdéhùn dọ̀ọ́yìn fúwa kì í lò ẹni tó bá ti mà ipe àìfi ṣe ìdájọ́ ẹ̀sìn omi pé tó bá ti gbọ́ tó bá ti lọ lẹ́ka wọn bá ti ní kíní ìkọ̀ lẹ́sẹ̀ ńlẹ̀ àwọn eléyìí ni wọ́n lẹ́sẹ̀ ńlẹ̀ lọ lè wádìí pé kílẹ̀ rí ẹ̀yin tẹ́lẹ̀ lẹ́sẹ̀ ńlẹ̀ yìí máa ní àwọn tán ní ò lẹ́sẹ̀ ńlẹ̀ torí pé lágbájá mẹ́bẹ̀ làkásẹ́gbé mẹ́bẹ̀ wọn náà lọ lè lu onú kótó máa jíìmù àwọn tààrọ̀ jíìmù ó rí ó rí tààrọ̀ jíìmù ó rí kó wa lọ lè wò pé lágbájá tó dapọ̀ yìí sóòótọ́ ni wọn lóò rí pé lóòótọ́ ni pé ah, ẹni yìí kọ̀ lálàáfíà lóòótọ́ so ó sì rọra pátì mọ́ tún gbé ìdájọ́ yẹn jáde fáwọn èèyàn mọ́ àmọ́ kò sí tẹ́sífíà kò sí tẹ́rẹ́bíà láwùjọ yìí fún sunbi sunna nabi sallallahu alaihi wasallam ìṣòro nu o ayọ́kẹ́ wò pé èyí eh, kàn mọ́ gbé ẹ̀sìn bó wá ṣe wọ́ náà ni náà ni Sheikh Albani pariwo pariwo pariwo pariwo pàfi at-tasfiya wa tarbiya wọ́n dìde kọtíra kan lérí rẹ̀ gan ikú ẹni tó wá fẹ́ ṣe súnà àfikún ní tasfiya kí ni tasfiya ni pé gbogbo ọ̀rọ̀ ẹni táwọn yẹn bá kó wa ọmọ wa wò pé kí ni ẹ̀rí tẹ́ni yìí kí lẹ́rí tẹ́ni yìí bá ti wá wo mẹ́yọ̀ ni ah eléyìí ẹ̀rí wa stand lérí ẹ̀rí ìyẹn ni pé tasfiya tó ahadith nabi sallallahu alayhi wa sallam ìyẹn wọn mọ̀ pé eléyìí lọ́lọ́láfíà eléyìí náà lọ́lọ́láfíà ó lọ lè mọ wádìí tó bá gbọ́ tẹ́nìkan máa pé kíní yìí a ẹ̀rí tí ọlọ́láfíà ni jìnnà sí ìyẹn fẹ́ ẹ̀rí tí ọlọ́láfíà sẹ́sì lọ́dọ̀ ọlọ́run ọba nítorí máa mú ọ sọ pé ẹ̀rí tí ọlọ́láfíà ló mọ̀ bí sẹ̀rí ilá lìtẹ̀sítẹ́ndìsíbì ọmọ bí sẹ̀tìsì náà sùn lásán ni ó ti kọ́kọ́ rí àwọn ẹ̀rí tó wá sọ̀hìn náà tó dúró wà ní ẹja tó fi eléyìí náà kún ó sì mọ sàlàyé rẹ̀ pé eléyìí o àdéṣe àmọ́ ti rí àdéhìsì sọ̀hí àwọn afáàmì tẹ̀ ní kò ní ìdì mọ́ àníìdì ẹ̀ mọ́ kí ló tó mú wá fún ìsìnàṣù kí ni kí ló tó mú wá fún ìsìnàṣù fún lẹ́yìn ìgbà tó bá ti rí àdéhìsì sọ̀hí ju ti ń jẹ́ dọ̀yìn fún un ò nídìí ẹ̀ so eléyìí ni ìlànà tó ń jẹ́ ìlànà manhaji sẹlẹ̀fì ìlànà àwọn sẹlẹ̀fì tó clear tó clear náà lélẹ́yìí so oníkẹ́ anábì Ibrahim ọ̀nbẹ̀rẹ̀ ọ̀nkẹ́ àrínà mọ́nà síkànnà wọ́n ní ọkọ́ wa níbò láṣẹ máa sìn wọ ọlọ́run wọ́n ní ọlọ́wọ́ bá wa rán Jibril ipe lọ́ọ́ lè ṣàlàyé kí báyìí ni wọ́n ṣe máa ṣe hajj wọ́n ṣe báyìí níbí wọ́n ṣe báyìí níbí wọ́n ṣe báyìí níbí ọwọ́ akọ yanyan náà lànà sallallahu alaihi wasallam jọ́tọ̀ náà fẹ́ kọ́ wọn ní hajj wọ́n ní ọ̀nì khudhu anni manasikakum khudhu anni manasikakum anábìrin ẹ wá ẹ jẹ́ wá kọ́ yín bó la ṣe ṣe hajj anabi wa ṣe fún wọn ó kọ́ wọn ike bá ṣe ṣe ni kódà àwọn míì tó wá ń bi anabi pé tọ àrò ẹ̀yìn idha qaddamtu idha qaddamtu hadha wa akhartu hadha an abẹ́lu mi ni ẹni halaktu wa dabahtu ẹni dabahtu thumma halaktu ó ní káwọn mo ti kọ́kọ́ di pé mo ti kọ́kọ́ pẹ́ràn mi kótó di pé mo fárí anabi ni himdi wala haraj kò sí nǹkan kan tó burú bẹ́ẹ̀ náà máa bá ń so so ẹlòmíì ní tọ́wọ́ pé wọ́n bá kọ́kọ́ ṣe ìtọ̀wáàfù síwájú kíní kan kọ́ ànábi ní bí hmm, wàlà haraj so mi pé tí yàrá tẹ̀ ṣe mistake gan tó ṣì gbé síra wọn yóò wọn atúmọ̀ sí pé ah ń para wa lọ́run ti ń bọ̀ wá o ń wọn atún wá jí mi sè ń ànábi ní md hmm, so ti ṣe náà so ṣe méjèèjì yẹn náà ọkọ̀ gbé kan síwájú gbé kan sẹ́yìn kò túmọ̀ sí nǹkan kan so pẹ̀lú kíni pẹ̀lú ẹ̀rí látọ̀dọ̀ ànábi sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ ni gbogbo alámọ̀rí ẹ̀sìn sí agbọ́dọ̀ rí ìyẹn fìfẹ́nu ṣe ó kéré ó tóbi ni wàhálà yẹn fìfẹ́nu ṣe ọ̀rọ̀ yẹn ṣẹ́ríjọ́ tó yẹn bá ti gbọ́ yé jọ́ tó bá ti gbọ́ yé ipe ẹ̀rí oná lẹ̀ sìn wàláhì òǹtọ̀ wo ti di kíni o ti di ahlu sunna wọ́n á sọ pé ẹ̀rí iná lẹ̀ sìn àfi tí ìbá ti sẹ́ sìn náà ló ní wẹ́ẹ̀rí fún. ẹ wo tó yẹ pé ẹ wo sheikh sèmi rahimahullah ẹ ọ̀rọ̀ kan tó ń sọ ọ́ ní pé njọ́ tí mo ka ọ̀rọ̀ ọ̀hún ẹnìkan lọ́wọ́ kọ́ dán kínní yẹn wò mo á bí pé wá kí ló dé so ó dé ó sì salamu ó sì lọ lé jòkó ah ẹ ò ṣe mùsọ́fà ni ó ní kò sí ẹ̀rí fún un bẹ́ẹ̀ ni kò sí ẹ̀rí fún un ó ní kí ló dé ló ń kanu fatawa sheikh Uthaymin ẹ wọn dákọ tíra yẹn pé alibeda ẹ bóyá kọ́ mùsùlùmí bẹ́ẹ̀ náà láwọn ti kà á ah, ok ẹ so ọmọ ẹ̀dá mẹ́rin yẹn yọ ọmọ kẹ́kọ̀ọ́ sí náà ni gbàtí mo tábà rẹ̀ mo bá bẹ́ẹ̀ mo wá rí i pé wọ́n rọ̀ já sí ọ̀rọ̀ sheikh osemin mo wá tábà rẹ̀ mo wá rí i pé sheikh osemin ṣàlàyé pé nínú táwọn mọ̀ lẹ́rìí ni pé ntáná bíbí ni pé ìdàlítàkọ́ ẹlẹ́mùsùlùmán tí mùsùlùmí méjì bá pàdé kan wá bá wọ́ àmọ́ ẹ̀rí pé yẹn wà lérí ìjòkó kẹ́ mo wá fún wọn lọ́wọ́ báyìí ah, àwọn ò rí ẹ̀rí fún un ẹ̀wọ̀n kan so irú yìí ń sìn ìyẹn ó rí pé ẹ̀rí ni bàbá mú wá ẹni tó náà bá wa sọ bẹ́ẹ̀ fún wa pé o lè ṣe é ọ wa mú ẹ̀rí tiẹ̀ náà wá pé ah, ọmọ ń ṣe bẹ́ẹ̀ ọmọ ń ṣe bẹ́ẹ̀ ẹ̀rí ni àmọ́ kíkọ́ wa mọ̀ sọ pé ẹ ṣé ànábì ni a máa ṣe sóní a máa ṣe ni ah, ìlànà ń bí dí àlè yẹn rìn o ní sànàbí sànàbí wa ni a máa bọ̀ ọ́ lẹ́rìí jòkó ni ànábì títí máa ń bọ́ ọ́nù tán bá pàdé ara yẹn ni àbí yẹn wà lórí ìdúró àbí ẹnìkan lọ bá wọn lórí ìdúró àbí wọn lọ bá yàn àwọn pé yẹn wà lórí ìjòkó wọn ní kò sí ẹ̀rí fún un so irú eléyìí wọn lè sìn ẹ̀rí pé ó ṣe kí ni ó clear pẹ̀lú ẹ̀rí tí yẹn bá fẹ́ ṣèfẹ́nu lókun bẹ́ẹ̀ irú ẹ̀ wà ní kẹ́nìkan náà wá bí ọ́ ike ẹ̀yìn ẹ̀yìn ìgbàtọ́ ìgbàtẹ́ ní káwọn bá wọn lórí ìjòkó ṣé ànábì ni ẹ̀gbọ́n bá wọn lórí ìjòkó ni wọ́n mọ̀ bí ọ́ ike ànábì ni ẹ kírun àyílà mẹ́rin sóni ẹ mọ́ kí márùn-ún kò níbẹ̀ kò wí bẹ̀ pé má kí márùn ń bolo ti wí kò ní ọmọ kí mẹ́fà kọ́ wa ní mẹ́fà lèmi kí láyé lamá ní kí lóde kò ní hùn kò ní ọmọ kí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo tí ń jẹ́ alámọ̀rí ẹ̀sìn láyé ẹni tó bá fẹ́ sẹ̀sìn àsìnlà tọ́lọ́hún ó rí i pé ọ̀sẹ̀sìn ah, òun lẹ̀sìn tọ́lọ́hún bá fún ọ látọ̀dọ̀ anabi sallallahu alaihi wasallam bó ṣe fún ọ gẹ́lẹ́ náà ni wàláhì yẹn gbọ́dọ̀ yí padà kẹ́lìmọ̀ gbọ́dọ̀ yí padà ìpè yí gbólóhùn yí padà òun là ń nílà ń bá yín sọ anabi sallallahu alaihi wasallam ọkọ wọn ní ìtẹ̀yìn òun ṣe gangan ibrahimiya bi ayé sèga sèga òun sì tún pọ̀ kékeré wọn náà mo ti níbi ayé sèga òun kékeré sèga tó bá wù wọn o ọ̀rọ̀ lé wọn sèga tó wá lóríṣiríṣi gbogbo sèga àwọn oríṣiríṣi àwọn ọ̀nà tó gbà wá wá mú kan bẹ́ẹ̀ àbí kò tiẹ̀ ha lóríṣiríṣi olójú ẹni tó yẹ kó lé lóhùn ha gbogbo sèga méjèèjì òun sẹ́dá kun ẹ̀ ha mùsùlùmí òun rí òun ha mọ́ níbo ni sọláàtì fásitì wa ń bọ̀ múnjọ aráàlú kàmẹ́lì ti wa ń bọ̀ níbo ni tùǹjìnà ti wa ń bọ̀ níbo ni ti ń bọ̀ tẹ́fì wa mú wa ní òun pé ẹ kò sí kankan tí yẹn bá ka yọ gbàládà ọ gbàládà ń bo ládà tèwo lè yàn gbà ṣé àwọn bí kí wọn máa kírun ní ìsìn kẹ́nìkan máa ní ìní sọ pé Allahu Akbar ntó rọ́pò rẹ̀ ní máa wí yíyan máa sọ pé Allahu A'la àbí Rabbuna A'la Rabbuna A'la Rabbuna A'la ẹ kó sì dédé akbar so kí la sọ fún tọ̀hún pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ la sọ fún òní irun òní irun o ọmọ máa sọdún kaba ìlérí irun so kí ni yóò wá ní wa lára láti sọ fún yẹn pé tí ń ṣe àsàlátù míì tí èyí ṣe ìta nàbì ni a ṣe bẹ́ẹ̀ náà ni gbogbo tí ń jẹ́ àlámọ̀rí ẹ̀sìn bá nàbì ṣe ni ó ṣe gẹ́lẹ́ náà lọ́gbọ̀dọ̀ máa wá káàkiri kí bùlà ni ń kírun bùlà nàbì ṣe ni agbáwẹ̀ ẹ̀rí bí sífàtù sọ̀láàtì nàbì sallallahu alaihi wasallam ṣe wà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni sifatu siyami nabi sallallahu alayhi wa sallam òun náà wà sifatu hajjina yani hajjati nabi sallallahu alayhi wa sallam òun náà wà kọ́nà kọ́ bá ká àwọn afẹ́sẹ̀ ẹni tó bá fẹ́ ṣe ìfẹ́ ẹnu ló kù ẹni tó bá fẹ́ ṣe ìfẹ́ òun ló kù bọ́lá anabi ṣe máa ń yọ hajj bọ́lá anabi ṣe máa ń yọ ebi ṣe máa ń ṣe hajj rẹ̀ ọ̀wà bí ṣe máa ń sọ ebi ṣe máa ń kírun ọ̀wà bí ṣe máa ń ẹgbẹ́ àwẹ̀ rẹ̀ ọ̀wà kí wọ́n lè wádìí rẹ̀ kí bọ́ọ̀lù ń ṣe ní àṣẹ so inú ẹ náà ni bóla anábì ṣe máa ń ti àsìkáàrù rẹ̀ ọwà ẹ̀rí rẹ̀ ń bẹ àsìkáàrù nàbí sallallahu alaihi wasallam àwọn tí máa ń ṣe bóla tí ìbáyìhùn dé tó pé wàzífà lásìmí lọ́kàn ntànàbí ọ̀gbọ́ tí ọmọ rí ẹsẹ̀ ìtànàbí ni ẹsẹ̀ gẹ́gẹ́ múlá ti ṣe dé àsìkáàrù sọ̀bà àsìkáàrù mẹ́sà múlá ṣe dé àwọn àsìkáàrù yìí wá ní anábì tó wá tún fi àwọn àwọn ọlá sí díẹ̀ àtàwọn àǹfààní tó téèyàn ó rí tó pẹ́ ní tó bá ń sọ pé tòun tó ń gbé kalẹ̀ ní àǹfààní téèyàn ó rí á challenge ẹ̀ pé mbolo ti rí mbolo ti rí àǹfààní yìí sanabi lọ sọ fún ọ bá ní sèwù lágbáyà sèwù lágbáyà sọ fún ọ èmi gánà àlejò kókè mi náà mọ sọ pé òun náà rè kí ló fi sọ fún mi pé rọ́ọ̀nì pa so n tó fi sọ fún mi pé rọ́ọ̀nì pa ni pé èyí sànẹ́bì so sèwù yìí ni èyí sànẹ́bì anabi gangan ni kónkálukó padà sọ́dọ̀ rẹ̀ harina manasikana anabi ibrahim béèrè pé ọlọ́run kọ́ wa bá ṣe ṣe máa ṣe iṣẹ́ ẹ̀sìn rẹ̀ yìí o kò kó akébò láṣẹ máa ṣe imam ibn kathir ní jibril wa bá fa ata bihi ó wá sọ fún pé irfa'il qawa'ida ndọ́kọ̀ sí ni pé eléyìí ni kọ́kọ́kọ́ ma wa rafa'il qawa'ida anabi ibrahim wa ma ilé lẹ́yìn náà wà ẹ̀tẹ́mẹ́lì bùnìyàn ọmọ pariyanya súnmọ́ akadá biyadihi ó wá gbá anabi ibrahim lọ́wọ́ mú fa akhrajahu ó wá mú jáde fantalaqa bihi ila Safa ó wá mú anabi Ibrahim lọ sí Safa gbà tó mú lọ sí Safa qala ó wá ní hadha min sha'airillah àwọn àmì àyè àyè àmì ọlọ́run rèé suma ntalaqa bihi ila al-Marwa ó tún mú lọ sí Marwa ó tún ní wa hadha min sha'airillah eléyìí ni àwọn àyè àyè àyè àyè àmì ọlọ́run sẹ́pà ti bẹ́ẹ̀ lọ́run kí arìnà mọ̀nà síkànnà bá sì máa ṣe ájì ọlọ́run mọ́sàkọ́ wa tọ́lọ́lọ́run ti pa láṣẹ pé wà á dín fi náàsì bil hajj wọn ni ọlọ́run kọ́ wa kọ́ mi bó la ṣe máa ṣe yìí ó wàá lọ sí Mina sùmọ̀ntọ́lá kọ́ bí ilẹ̀ Mina ó tún mú lọ Mina ìgbà tó mú lọ Mina ó tún mú lọ sí ibi Jamra gbogbo àwọn àyè hajj láti ṣe hajj kọ̀ọ̀kan náà ló mú ló mú anabi Ibrahim lọ láti pé kíni láti pé kófìlè mà bá a ṣe ń ṣe wàláyé eléyìí tó ní ẹ̀rí fún yàn tó bá ń sọ pé nǹkan ọ̀dà nínú ẹ̀sìn pànàbí yìí ṣe báyìí wọ́n yẹ kẹ́rù ọlọ́wọ́n báyàn pé ah wọn lánàbí yìí ṣe báyìí ah èmi ò ní ṣe bẹ́ẹ̀ máa o èmi ò ní ṣe bẹ́ẹ̀ máa bọ́ni bá nàbí ṣe máa ń ṣe kinní yìí ni kí wọ́n ní ah bí ṣe máa ṣe nǹkan mi ni gbogbo àlámọ̀rí rẹ̀ so ìmúra rẹ̀ ìsọ̀rọ̀ rẹ̀ ìṣẹ̀sìn rẹ̀ ìṣe gbogbo ẹ̀yẹ́yẹ́ pàtàkì jùlọ ìṣẹ̀sìn ìṣẹ̀sìn kí wọn ní bó bá ṣe wù mí lèmi ó ṣe rọrùn àdúrà rẹ ànábì ṣe báyìí ọ̀ gbọ́dọ̀ sọ pé ń rìn mí ò ṣe bẹ́ẹ̀ ìbánábì ah, ṣe ń ṣe ló ṣe máa ṣe ọ̀nà lè wádìí ni àtikárù rẹ ọ̀nà lè wádìí bó lànábì ṣe máa ń ṣe kódà tó bá fẹ́ tó bá fẹ́ wá ìwòsàn irú ẹni ọ̀ǹtú sádẹ́bí ọ̀ǹtú gbàtẹ́ ọba ti rẹ́ẹ̀rí fún mọ́ sọ fún wa pé àwọn àfa kan ní kankankan ṣe bí ìyí tí ẹ̀ ń sọ pé wọ́n ń ṣe yìí ṣe bá ń fa ni rẹ̀ wà ń bẹ̀ wà bí wà ní ayé ànábì ṣé bá ń fani kánábí ọ̀hún túmí àbí ọ̀hún àbá ń fani rè sí ṣé báwọn èèyàn ń kọ́ ṣé máa ń kọ́ kẹ́mọ̀ ànábì òsè ni ẹ máa kọ́ kẹ́ máa mú ẹ máa fọ́ ànábì òwí bẹ́ẹ̀ kíkà lànàbì máa ń kà látàbàtẹ̀ fẹ́ fi wá ìwòsàn kíkà ni pẹ̀lú àyà alukur'an àbáwọn àtikárù tó jẹ́ àtikárù látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam soleyi iná ni ntí mùsùlùmí gbọdọ̀ gbéra lé nípa ọ̀rọ̀ sísẹ́sìn anabi ibrahim ni wa arina mana sikana wa tub alayna bitọ́ ọlọ́run fi bá a ṣe máa sin lọ́hùn hàn wá so bákan náà wọ́n tó bọ̀ àìlẹ́yìn náà ọlọ́run foríjì wá foríjì wá yẹn ni pé ẹ̀ṣẹ̀ tá a bá ṣe dárí ẹ̀ṣẹ̀ jìn wá ibi ilẹ̀ yóò ti mà ipe ọmọ ẹ̀dá mẹ́niyàn yóò máa jẹ́ ẹni tí yóò máa ṣe lọ́hùn àwọn èyí tó dáa jù olóòní kí ọmọ bẹ lọ́hùn kọ́ dárí ẹ̀ṣẹ̀ jìyàn yẹn lè má mà ń gbà mí gan yẹn lè má mà pé tó ń ṣe yìí nítorí wọ́n bọ̀ ọ̀fẹ́ ni àmọ́ ńgbà tí yẹn bá ti ń bẹ ọlọ́run bá ní gbogbo àpò ọlọ́run foríjì mi níbi ẹ̀ṣẹ̀ mi ìtẹ̀yìn ọmọ ọlọ́run sì máa ṣe àforíjì rẹ̀ fún yàn innaka anta tawwabu rahim torí wọ́n lọ́ba tó ṣe pé ọmọ ń gba tútúbá lọ́wọ́ èèyàn tí yẹn bá ní ìṣàbùrú mọ́ mo ti ń ṣe bọ̀ láti jọ ìyàmọ́ yìí ṣe má ọlọ́run sì ní á mo ti ṣetán láti gbà ọ́ mo ti ṣetán láti gbà ọ́ kọ́dà àwọn àdìsí bẹ̀rẹ̀ kẹtẹ tó ní inna Allah ayabsutu yadahu ọlọ́mọ ń tẹ ọwọ́ rẹ̀ kalẹ̀ lèmùsí olè ìfẹ́ tó bá sábúrú lóru lèyẹ tó bá fi nàárọ̀ kó bá lè túbá lọ́sàn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ọlọ́mọ ń tẹ ọwọ́ kalẹ̀ ní alẹ́ lóru fún ẹni tó bá ṣe àìdá lọ́sàn pé tètè padà sọ́dọ̀ mi má díẹ̀ má so anabi sọ pé ẹni tó bá túbá nídìí ẹ̀ṣẹ̀ ń ṣe zina ń jalè ń lu jìbìtì ń ṣe bídà ń ṣe ṣírík ọwọ́ lóhùn òṣèmá ọlọ́run mo túbà ń ṣe skúfù ọlọ́run òṣèmá Ànábì kamala zambalahu ọ̀rọ̀ rẹ̀ ó dàbí ẹni tí ò ọba rí ni bí ẹni tí ọba rí náà ni tawaabu rahim ọlọ́run ọba máa ń gba tutu bá ni ọlọ́run tó wá tó ń kẹ́yàn kún lẹ́yìn ìgbà tó bá gba tutu bá yàn tán yẹn ni pé yàn ń ṣẹ̀ ọwọ́ àtúbá pé torí túbá tá à ń wí képe kéèyàn ọmọ sẹ kọ ọmọ sẹ kọ tó kọ tó túbá kọ tó sẹ kọ tó túbá ntọ́ ṣe wọn ni ọlọ́run ìṣe má mọ̀já ọlọ́run mọ̀já mọ̀ tuntun bá nù ìgbà yẹn lèyàn ṣẹ̀ wàá rí rahima ọlọ́run ọba kìkẹ́ ọlọ́run sọ wàá bẹ ọlọ́run ọba subhanahu wa ta'ala kò mú ṣàṣewálẹ̀ ni tí yóò lè túbá níbi gbogbo àwọn ẹ̀ṣẹ̀ wa tá ń ṣẹ̀ sọlẹ́yìn náà kọ́lọ́n kó ṣiṣẹ́ wá ní ẹni tí yóò ṣe ìkẹ́ fún هذا وصلى الله على محمد وعلى آله كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد asalaamu aleykum. wa salaam. oníbẹ̀rẹ̀ ní sáré kírun lẹ́yìn ẹni tí bá ń kúnlẹ̀ fún ènìyàn bákan náà kí ni ìdájọ́ ẹni tí bá ń tó kankan náà. ẹni tó pé ìkúnlẹ̀ rẹ̀ ìkúnlẹ̀ bọ́ba ni tó pé tiẹ̀ bọ́lá ńlá náà bá ní sọ ni pé a ẹ̀rù ń bà mí kẹ́ni yìí máa kọ́ bàtí mi jẹ́ àbí mọ ẹni yìí ó tóbi lójú mi ìgbọ̀dọ̀ máa kúnlẹ̀ fún un so òun náà ń pè ní ta'zim so àbí tadallul àbí khudu' so irú eléyìí ẹni tí bá ṣe báwọn so irú ẹni yẹn èèyàn wọn kírun lẹ́yìn ẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n bá lọ lè ba pé ní tẹ̀ ń ṣe yìí so bá wọn báyìí àmọ́ tó pé ìkúnlẹ̀ aláàdá ni sùúrù yẹn min qabili shirki asgar ẹ̀bọ kékeré nínú náà ń pèlè àǹfààní lè pè ní haram sùúrù mi nìsín káwájẹ́ pẹ̀lú eh, bóyá bí ru ẹni tó tún jẹ́ wálé dùn mi kí máa kí wọn pé ẹ káàárọ̀ káwọn tó ń ṣe báyìí ní máa ń ṣẹlẹ̀ so sáà ni wọ́n bẹ̀rù mi àbá pọ́nmi lé àbá ń gbé mi tóbi ni so irú yẹn ní ṣe ṣeréku asgaru ni so bẹ́ẹ̀ náà ni àwọn tó bá jágbàlagbà míì kọ́lá lómi ò lè rí ọtí ah pẹ̀lẹ́ ni ah ah oh àfa ẹtì láwọn ọmọ <laughs> ẹ ọtí láwọn ọmọ sí báyìí ó ti mọ́ra ni irú yẹn mi ń kọ́ bẹ́ẹ̀ ni ṣeréku asgaru ṣeréku asgaru náà ni ẹbọ kékeré ni so irú ẹ̀ ló wá pọ̀ jù ní àwùjọ àmọ́ ìta lọ lè ṣe tó ọmọ yìí ká tó mọ̀ fẹ́nu gbólẹ̀ yíhun lọ́n sànú fún wa wallahu a'lam naam ẹ̀hẹ́n ìbéèrè ẹlẹ́kejì kílẹ̀ náà kí méjì ni ẹ́ wọn kọ́ pé òkè náà ẹ filẹ̀. asalaamu alaykum sir ǹjẹ́ ọlọ́run ó tẹ́wọ́ gba ìrun ẹni tó sọ wípé gbogbo ìgbà tó bá ń kírun yóò tún máa ran kàn mí ìmọ̀ ro nǹkan mí tí nǹkan nípa nǹkan ayé gẹ́gẹ́ bí owó ìyàwó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ jọ̀wọ́ kí ni ìmọ̀ àti ẹni fún ẹni bẹ́ẹ̀ kí ọlọ́run kó san yín ní ẹ̀sùn orí àmì. náà ni tí irú ìbéèrè tí ẹni yìí béèrè so àwọn ọ̀nà tí irun tí máa fi ń ní ládàá jura wọn lọ́dọ̀ ọlọ́run ọba nù wọn náà tí yẹn bá ṣe fi ẹ̀mí sí sí bákan náà bí ìbẹ̀rù ọlọ́run bá bá ṣe wà lórí ìrun tí yẹn ń kí àbẹ́ni tó ṣe pé ó ń kírun pẹ̀lú bí ànábìsẹ̀ ní ká kí àmẹ́mi rẹ̀ mọ́ ń jáde bẹ́ẹ̀ mi bá ti jáde ó tún dá padà ṣetán ọ̀sán máa wá so iná ni àwọn afáàfi kó àwọn nǹkan tó ṣe pé máa ń ṣe sábà ìbẹ̀rù ọlọ́run ọba sínú ẹ̀mí òun náà ni pé pé tó bá ń ké kí n ó fi ẹ̀mí sí i pé ìtumọ̀ nǹkan yẹn àbí máàmù ní ń kéwu ni kí ọmọ fẹ̀mí tẹ̀lé ti ń ké àbí wọn náà ló ń ké kí ọmọ ké Kùránì yẹn pẹ̀lú ìrònú sí tó ń ké sòun náà ni ròyìnròyìn àbí ìjáde ẹ̀mí ni òfin ní ìṣẹ̀lẹ̀ síyàn àmọ́ jíjáde ẹ̀mí kẹ́yẹ̀mí ń jáde abẹ́mi ru nǹkan mi lórí irun kí wọ́n á èèyàn nírun so kìsìkì bẹ́ẹ̀ náà ni bẹ̀lẹ̀ ìtìláàkì ṣùgbọ́n mi ò lè ṣẹlẹ̀ sí yàn tó pé òní onírun bóyá ní sọ ọ̀ràn Allahu Akbar so ẹ̀mí rẹ̀ kan jáde ọ̀ràn ti fati àwọn ẹ̀mí rẹ̀ kan jáde àwọn ah tí mo ti àwọn kí fati àwọn yìí Allahu Akbar ah so òun náà mọ̀ pé irú yìí òun ọ ẹ̀yẹ gan mọ̀ pé ìrún ah, kọ́ mo kí i dé ìrún náà mọ̀ lẹ́mìí ara so n tó ṣe kókó ni pé ẹni tí bá ń kírun kó gbìyànjú láti wo àwọn kan tí máa mú ìbẹ̀rù Ọlọ́run bá wa sínú ẹ̀mí òun náà ni tí wọn bá ń kà àbí tí mọ̀mù bá ń kà kí ọmọ fi ẹ̀mí tẹ̀lé pẹ̀lú ìtumọ̀ rẹ̀ so kí ọmọ wa rántí títóbi ọlọ́run ọba so náà ni ntí o lè máa mú irun nílára rẹ ọlọ́run ọba wallahu a'lam. asalaamualeykum ẹ jọ̀wọ́ ǹjẹ́ ó tọ́ kí ẹ máa ka kí ẹ máa ka ọmọ èjì nígbà tí à ń bá ń ṣe alkonu tó bẹ́ẹ̀. Hmm? alukóyún tìlú àwọn bẹ sọ. bákẹ́ ẹ̀ mọ̀ tẹ́wọ̀ àbí. kẹ́kẹ́ ẹ̀ mọ̀ tẹ́wọ̀ kẹ́ ẹ̀ mọ̀ sọ àdúrà tẹ́ mọ̀. ẹ̀ tí wọ́n bá ń báyìí máàmù ní nǹka bíyàn náà lè kó sì burú bí kéèyàn tẹ ọwọ́ so kí o sì máa ṣe ámì fún àwọn tó bá wà ní ẹ̀yìn ìmáàmù ń ṣe kùnúùtù lọ́wọ́ àwọn tó ń bẹ lẹ́yìn kan máa ṣe ámì ẹ̀rí wà fún so pé látọ̀dọ̀ anabi sallallahu alaihi wasallam náà tí wọ́n ń ka kùnúùtù àwọn sọ̀rọ̀ bá láwọn máa ń ṣe ámì náà. Assalamu alaikum warahmatullahi Madam, can I borrow money from from friend to make zakatul fitri because my income is not regularly these days? Thanks. Èrè di kéèyàn yá wọn torí zakatul fitri. wọ́n gan ẹni tó yẹ kán fún náà ni wọ́n náà nù. Àbí àṣírí miskin wal fuqara wọ́n gan ẹni tó yẹ kán pèsè àkáwá fún káwá fún oníjàkà náà nù ń jọ̀hún. Sọmọ ìyàwó. سوى الله أعلم نعم السلام عليكم وعليكم السلام Yeah. naam ẹ kàmí tí ó bá clear. oníbẹ̀rẹ̀ ni wọ́n ní téèyàn bá jẹ ìṣáì téèyàn bá bá wọn téèyàn bá bá ìmọ̀ tí wọ́n ń kí asámú lọ́wọ́. kàtí sọ̀rọ̀ náà lánàá ní ẹ̀ka ẹ bẹ́ẹ̀ jẹ́ dáhùn rẹ̀ mọ̀ wùmí kalẹ̀ so èèyàn ń kí èèyàn jẹ èèyàn kí ìṣá wọn ká asámú lọ́wọ́ èèyàn lè jọyìn wọn kí wọn bá wọn kí tó bá ti bá wọn kí méjì so ó òní sálámà tẹ owó dìde wà mú méjì wà kún ọ yẹsọ wà sálámà so wà mú aṣàlàyé rẹ lánàá ike Mu'adh bin Jabal ike ńgbà tó bá kírun fún àwọn tó kírun pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam tán yóò tún wà lọlẹ kírun fún àwọn ará ilé rẹ so yóò fi ẹlẹ́kejì yẹn ṣe náfìlà àwọn ará ilé rẹ sì ń kí ọ̀ràn yẹn lọ́wọ́ òun náà ni pé salatul muftarid khalfa المتنفل نعم السلام عليكم وعليكم السلام salaam. ẹ dákun kí ni ìdájọ́ kéèyàn máa ka kùránì ní jàmá láti fi ṣe àdúrà kí ìsún ni ìdájọ́ tí wọ́n bá ń fẹ́. naam kí wọ́n máa ké alukur'an ní jàmá ẹ̀ máa wíwú palẹ̀ kéèyàn máa ké alukur'an ní jẹ́mẹ́ nítorí àdúrà bí a ṣe jókòó yìí kéèyàn ní tán ẹ̀yìn Lailatul Qadri abẹ́sí ọ̀yá ẹ̀yà kur'an ìlera lọ́wọ́ ẹ̀ka ní ẹ̀kọ́ kan káwá sórí di kur'an kalẹ̀ bídí àní àdádálẹ̀ ni àdádálẹ̀ náà so kini yẹn kò bá a mú tó a pé ẹnu wọn tó bá lè kà nílé rẹ ló lè kà so bó ṣojú kan lọ́wọ́ lè ka ní ká kéjì náà ní ká sọ alukur'an kalẹ̀ kódà nínú rọ̀mdọ́n tó ń dandan ká sọ kalẹ̀ kéjì dandan nke bóyá ń kíta ajud pé a gbọdọ̀ ké kur'an ní odidi kan pé kéjì dandan faqra'u ma tayassara min alukur'an so nafila tá a bá ń ṣe ohun tó bá rọrùn ní náà ní ká ká so eléyìí ó náà ní ìlànà anabi sallallahu alayhi wa sallam so tó bá a bá ń ṣe pé kama ka kuran ní jama bá dání ó yẹ káàdì látọ̀dọ̀ anabi sallallahu alaihi wa sallam péjọ kan làwọn náà ya kuran lera wọn lọ́wọ́ àbẹ̀tẹ̀ ní gbogbo ẹni tẹ́ ha kuran yóò yẹ jòkó ya ya ya ẹ ka di kuran nìkan wọ́n ka sura báyìí wọ́n ka sura báyìí wọ́n ka sura báyìí wọ́n ka sura báyìí wọ́n ka sura báyìí ó yà ẹ ma ka so àárí ẹ̀rí inú yìí òun ṣùgbọ́n tá a ti rí òun èyí tá a mọ rí tá ni pé anabi sallallahu alaihi wa sallam lè jòkó yóò wá ní lágbájá ka kuran fún mi sọ ẹnìyẹn ni ó wà ka Kùránì fún anabi sọlọ sọlọ láti fi gbọ́ kìí ṣe láti fi ṣàdúrà kódà Abdullahi bin Mas'ud njọ ti ń pe ẹtọ tóní kọ tànàbí ni kọ ka Kùránì fún anabi ni àpò ah, oníṣẹ máa ka fún ọ wọ́n fi ká ń zèlè ṣebí wọn ni wọn náà sọ kalẹ̀ fún anabi ni mo kàn fẹ́ gbọ́ náà nìṣá kà fún mi ó lọ wá ka fún wa tó ń dé stage kan anabi ó tó tó tó omi wa ń dà lójú anabi sallallahu alaihi wasallam sádùá ni ń ṣe wọn àdúrà kọ ń gbọ́ Al-Qur'an ni so yìí tí ó lẹ́rìí nù sọ àmọ́ pé ẹ̀sẹ̀ àdúrà ń jẹ̀mọ́ kò sí ti ń jẹ́ báwọn níjọ́ táwọn sọ wábà rí wọn ta kó àdúrà jẹ̀mọ́ so náà ni pé ń kálukú kọ́mọdádùá rẹ̀ ṣe ní ààyè rẹ̀ sọ wallahu a'lam naam. nàwa kan ní wọ́n ní tí wọ́n fẹ́ tí wọ́n dẹ̀ nípa láti ka àkùránì níjẹ̀mọ́ báwo ni èèyàn ṣe ṣe then àwọn nǹkan tó wá fún yàn níbẹ̀ gẹ́gẹ́ bí oúnjẹ àti owó gbóòní kí wọ́n pẹ̀lú ẹ̀ tó má jẹ́ yẹn ń pa bi gbàdá má jọ ń pa pé kó ká lọ bẹ̀ ti pa tó pé òsì máa ká tó lè ṣe bóyá pàrọ̀ ò tí ì ká kó ní ọ̀lọ́ òun náà ni pé tó bá débẹ̀ máa wòran máa wòran máa wòran tiẹ̀ ọ̀nà ìwọ ọmọ ká ní nǹka nǹka ni òun bá yọ ọ̀pá ó ti ká tán bẹ́ẹ̀ ni so tó máa ń tán bá fún ọ yẹn tó bá lè ránfààní kọ́ ọ má gbà òun lọ́dà jù má gbà lọ́rùn tòun ní ìlànà tó dáa sotori pé kíni kò sí ẹ̀rí fún owó yẹn so wallahu a'lam ní amóyọ̀ndá ọ̀yọ̀ndá ọ̀fẹ́ ni bẹ́ẹ̀ ni ìfẹ́ ìfẹ́. oníbẹ̀rẹ̀ ni ṣé obìnrin lè lo perfume scent lọ sí jimá. obìnrin ò lè lo perfume lọ sí jimá o tóbìnrin bá fẹ́ lọ sí jimá fẹ́ fẹ́ lọ mọ́ṣáláṣí ọgbọ́dọ̀ lọ nílọ ẹrú Ọlọ́run ọba ìlọ ẹrú Ọlọ́run anabini látẹm náà ẹrú ìmọ aláhi masajid Allah àwọn ẹrú obìnrin Ọlọ́run tó bá láwọn fẹ́ lọ mọ́sálásí ẹ mọni ọgbọ́dọ̀ lọ àmọ́ kóbìnrin ó kírun lé rẹ̀ òun ló dáa jù kódà kó dúró nínú yàrá ó dáa jù kó dúró ní pálọ̀ lọ kó dúró ní pálọ̀ lọ ó dáa kó kírun ní fàrẹ́ńdà lọ kó kírun ní fàrẹ́ńdà rẹ̀ ó dáa kó wá sí mọ́sálásí lọ bóbìnrin bá ń ṣe ń wọ inú sí. Si, náà ni yóò ṣe máa ní ládàá níbi ìbádà rẹ̀ so náà ni pé obìnrin yìí ṣe ẹni tó yẹ pé máa jáde káàkiri tí ó bá wá jáde òun ó gbọdọ̀ jáde pẹ̀lú ìmúra ẹ̀sìn kó lọ hijabu kó bo ojú rẹ̀ kó akọrin sí jimá ọjọ́ ẹrú ọlọ́run kò ní dá wàhálà alẹ́ lọ́hùn kò gbọdọ̀ lo pẹ̀fíìmù kó rabi ẹsẹ̀ jimá yẹn lọ́bìnrin lo pẹ̀fíìmù jáde nbẹnu àwọn asáàrù kó obìnrin tí máa lo pẹ̀fíìmù jáde ó zaniya ó so pẹ̀fíìmù sínú nǹkan tí obìnrin bá ń lò tóbìnrin bá fẹ́ lo pẹ̀fíìmù nílé bí o ti mọ̀ pé ní jáde throw out lónìí láti fi lò fún ọkọ rẹ̀ nínú ilé náà ni àwọn bá ti mọ̀ pé wọ́n jáde kọ́ máa lò tó bá ti lò ó gbọ́dọ̀ gbé jáde so n tó ń jẹ́ n tí anabi sallallahu alayhi wa sallam tí ó fi kọ́ wa lélẹ́yìí wallahu a'lam. olùbẹ̀wẹ̀ ní salamu alaykum. wa alaykum salam. nígbà tí èèyàn bá ti tí ń tilawa àkùránì tí ẹ bá dé àyè ìfi orí kalẹ̀ tó jẹ́ pé ṣọ́ọ̀pù ni èèyàn wà tí ò sí ògiri tàbí ibi tí èèyàn lè fi orí kan salamu alaykum. ó ṣe dandan ni kéèyàn ò forí kalẹ̀ tí ẹ bá ń ka alukur'an tí ẹ bá débi sujud kò ṣe dandan so Allahu a'lam. asalaamu alaykum sir. ẹ bá wa ṣàlàyé díẹ̀ nípa àǹtó. salamu alaykum. naam a ti mẹ́nu kan náà ṣẹ́rí ìwòsàn nínú Islam pẹ̀lú ayal Qur'an olúwa bá ti ṣàlàyé bá ti ṣe fún wa o bóyá alápèjúwe èèyàn ń wò pé ah nǹkan tí ń ṣèyàn yìí àwọn àìsàn téèyàn lè fojú rí ni sọ lápèjúwe bí ká ní pé bóyá jinn ń dààmú yàn so àbí ká ní pé ẹ̀yìn èèyàn ọ̀tà lápèjúwe èèyàn ọ̀tà níbi ọjà tí ń rà ọjà tí ń tà ọjọ́ wa wá kọ̀tà dáadáa sùúrù ẹni yẹn kó wá wò pé a ah, ẹ̀rọ lè hàn wàláwò irú wà ìdára àwọn tìjára tá àwọn láwa nípa dúró ilé <laughs> tó bá hàn kó àwọn fi para sọ wà fi lọ́fíńdà bí ń tù sí i ṣé àwọn fìlọ́fìndà fi ọlọ́wọ́ ọba lójú ni àbẹ́wò ẹ̀dá òkè lọ́wọ́ adébẹ̀ kọ́dà kò ní wáyé dára ó tìjára tà nìsan ta ló sọ fún ọ pé tìjára tà pé omi oògùn ìtajà nu máa tó ipá Ànábì sallallahu alaihi wasallam ti sọ ní tí arzikì rọrùn fi máa ń wá fún yàn allahumma urzuqni rizqan halalan tayyiban ntọ́kàn gbé lásán náà nù ó ti tó ó ti tó so bẹ́ẹ̀ náà ni ẹni tí ń wo pé eh, kíní kan máa ń léwọn lójú oorun sẹ́yìn pé olè lọ́dọ̀ dókítà kò ní kíní kan lé ọ lójú oorun so n tó ṣe náà ni pé ọ̀wọ́ alọ́ lè wò pé kílà nẹ́bí ni ká ṣe sírú àwọn nǹkan wọ̀nyí òun náà ni àtikáàrú rúkìá kẹ́nìkan wá sọ pé ok nǹkan lé lójú oorun ok kúlà máa ó kàdú náírà àti fáà aláwù máa hàn kọ́ máa mú kọ́ máa fi para ah kúlà máa ó kàdú náírà àti fáà aláwù àbí ah alẹ́sìn àkàrà làwọn ọmọ náà sún náà níta kọjá máa wúlò àkóńbó àṣà ọ̀yà máa hàn kọ́ máa mú abẹ́kúnbó ti rélé yìí sanabi lọ sọ bẹ́ẹ̀ anabi níta anabi wa ń sọ wa ń bẹ lọ́tọ̀ àwọn atikaru suratul fatiha kọrọsẹ́yì amana kúláwùsùmá falak kúláwùsùmá bin nas ẹ̀hẹ́ muawida yìí ó náà ní kúlúwọ́ allah kúlúwọ́ kẹfù àwọn nǹkan yẹn lè yàn ó kà tó bá ti kà tán ó sì tàwọ́ idá ó sì tututu ó fi pa gbogbo ara rẹ̀ wàláhi yóò lọ gbogbo tí wọ́n ń ṣe ọ́ so nígbà tí àgbà ta lélẹ̀ ìlú ọ̀tún pé níta náà yìí ṣe ní kí láàmú wá fi tí ò ṣe láfikalẹ̀ pé níta máa ṣe nù. àbí tó bá tiẹ̀ lè ṣe yíyún ètò tó wà nínú àwọn àṣàrán sọ̀rọ̀ ni kí wọ́n tó máa ń kà sínú omi so wọ́n sì mọ̀ kíkà náà ní èdèké kíkà náà ní ń jẹ́ kíkà náà ní so sí kíkà ní yíyún ń jẹ́ so òun ni pé kò lẹ́rìí rárá ní à ń hàn án kò sí sọ́ọ́bà kan irọ́ náà ń pamọ́ tẹ́ bá gbọ́n wá ní sọ́ọ́bà kan kéde kan irọ́ ni ẹni kan gbé tíra rẹ̀ wá kẹ́rì so kí sì mú yẹn sánàdì ọ̀rọ̀ yẹn wá sẹ́ẹ̀rì fún so ọ̀rọ̀ tí ń sọ yíyẹ bá lọ ka fatawa Sheikh Fawzan ẹ̀rì lérí ọ̀rọ̀ hàn tú so ẹ̀rì ń tán sọ lérí ẹ̀ kí gbogbo àtàrùtà yẹn máa wá irọ́ ni gbogbo ẹ̀ yẹn yá so kọ́lọ̀ kó kó ṣàánú fún wa. وشعليكم ايمانا لفن وجبايلو هذا وصلى الله على محمد وعلى آله وصحابه وسلم تسليما سبحانك اللهم بيامرنا شهر الله إلى إلى تستفعاته